ló ṣe lára mọ́tò mi. ṣó ya wèrè ni. ṣó ya wèrè ni. èèyàn tó lè wò ṣùṣùn tó mú ìyá tó bí lọ́mọ tó fi ṣògowó tó o bá sá fún un ó máa fi ọgbọ́n ṣògowó last ni. ìyàwó mi tó jẹ́ pé kò kí n báyọ̀ jà kò kí n báyọ̀ bínú èṣù dẹ̀ ló ń bọ́ dẹ̀ lọ́mọ mọ́ fún wọn tó báwo ni ìyàwó ṣe lè dá ẹni tó bá ṣògowó mọ̀. ìyàwó àpàyàn. àpàyàn ta ló kú ta ló pa kí ló ṣẹlẹ̀. civil nítorí kí ẹ fẹ́ sanwó ilé fún láńlọ́ọ̀dù sí olóyè kẹ gbé tẹlifíṣàn tàn sí pẹ̀lú aṣọ tẹ̀ ń wọ̀ sọ́run ara yín. sọ fún ọkọ ẹ ó lu ọmọ mi mo pretend mi ó tún wá ní god láti lo ìyàwó mi ẹ̀yin wá jókòó síbi ẹ̀ ń gbádùn owó yẹn. àti dé adé kìnìún yìí kò ṣẹ̀yìn Elédùmarè. kí ló ń ṣe yín wake up from your dream. even at that tó bá jẹ́ pé ìyẹn mo betray ẹ̀ ṣé ìwọ ni mo betray ni. betrayer ó betray betrayer. ọjọ́ ọlọ́run. listen Alex. Yeah. I'm gonna do everything. I'm gonna make your body. no no no no baby no no. what is wrong with you. baby kò tí ì wá. kí ni o ti wá the feelings. ẹ wo dáàdi jù wọ́n ní mo fẹ́ mi kò lè sí òtẹ́ máa ṣe sí kí ló dé gan-an. o lè tẹ́jú wọn tó bá lè eventually ṣe ìfẹ́ inú ẹ máa dí sóun ẹ lọ́wọ́. ẹ wo dáàdi ẹ bá fẹ́ dí sóun kẹ́ dí sóun. ó ló gbé mo ṣe sun picture yẹn náà master party lọ́ọ̀fẹ́ máa yé tẹ̀ no mo máa yé tiẹ̀. if she loves you she's not gonna go with another man. how do you know. torí gbogbo ilé tí mo bẹ́ẹ̀ ṣe yẹn mo ṣe é torí pé kí ni mo sọ pé ọ̀sẹ̀ tí máa propose sí ẹ kó tó fi gbogbo owó ìgbà bẹ́ẹ̀ àtẹ́bí. mo fẹ́ tí ọmọ ọmọ rẹ ti gbà á and right now i'm done with you all right. èmi tẹ́ ń wò ní gbàdépò láàrin èmi làgbà gbogbo wọn. ẹ dákun mọ́ bọ̀. ẹ dákun mọ́ <laughs> bọ̀. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ìyàwó rẹ ńkọ́. ó wà ní yàrá tọ̀dọ̀ tiẹ̀. ìyàwó rẹ tó bẹ́ẹ̀ ló lẹ́yìn yóò kú òun lẹ́yìn. bàbá kò ní lọ ẹmọjì ò lé kò lè lé. ó dẹ̀ dá yín lójú pé ẹ rí ìyàwó pẹ̀lú ọkùnrin papọ̀. sójú dùn mí ni. Ah. èmi ò má lè dà mí. kí ló ṣẹlẹ̀ gan-an sílẹ̀ mi mo fẹ́ ìyàwó ẹ̀ ni wọ́n pè mí ni wọ́n pè mí ọkọ ẹ̀. ọlọ́rọ̀ àbètí ọmọbìnrin dúdú tiẹ̀ bí wa tí màá ṣe máa máa wòran rèé. tí máa ní ọ̀rọ̀ iye mi rẹ mo pa. surprise number two. invasion of privacy ló ń pe gbogbo eléyìí náà nígbà tí wọn tó fẹ́ mi tó sọ pé ó sọ kí ni tiwọn why do they want to chase me out of your house. ó ṣe ní mẹ́nu ẹ̀ wọ́n wà máa fi ètò bàtà aago mẹ́ta lóru. àtẹ̀tọ́ sílẹ̀ sílẹ̀ ayé rẹ̀ báyìí o ọmọ ìlẹ̀ ọ yóò fi ọlẹ̀ kọ̀ fi ọmọ yóò lọ. kò ṣe pé ẹ lè bá mi sọ̀rọ̀ tí o àmọ́ èmi gan ni mi ò ní gbà wí kẹ́tì mi ṣubú. ó ti di ó ti di nǹkan dìlójúkọ wọ́n ti yá mọ́. omi nǹkan dìlójúmọ̀ dẹ̀. bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí ìfẹ́ ni ìfẹ́ wọn ti wọnú ìfẹ́ ọ̀rọ̀ wọn ti wọnú ọ̀rọ̀ ìfẹ́ wọn ti di tẹ́lẹ̀yẹlé. ẹyẹ mọ bọ ẹyẹ mọ wọ. ọ̀sánà. lọ́tún lọ́tún àrà kan sinimá tá ń wèrè hàn english òyìnbó òyìnbó wọ́n òyìnbó gbé wọ́dẹ̀ sọ́yẹ̀rì sọ ìgìlàngọ english ni ó lè lálejò bínú tán ọ̀làsó eléyìí tún dá o. wàá sọ fún un wípé it was out of annoyance. it was out, out of, of annoyance. Don't ever doubt it sinimá titun english ó ga fíofío ni ọ̀làníyà àfọ̀jà sanyẹ́lu english yìí dandan ni bọ́ dáadáa sọ dáadáa má gbọ́gbọ́ kúgbọ́ má sọ̀sọ̀kúsọ kó má bàa rí wele tẹ̀wọ̀n dédé tẹ́rọ̀ àpò parada ò ń dé èèyàn awakọ̀ ayé sọ̀kalẹ̀ ló forúfú ó wọ́n odidi èèyàn lọ ah! ẹ wò sinimá titun english. èdè ìbò ti wá dáná lọ́wọ́ mi wàyí o ẹ ń bá sọ tí mo gbọ́ lẹ́nu rẹ̀ yọkàn yọnu. I love you aláfẹ́wó aláfẹ́wó sí. ọwọ́ àlàkọ̀ọ̀kan níbẹ̀. ó kọjá àfẹnuròyìn Osman Gbadebo ló produce ẹ Adébáyọ̀ Tijani ló direct ẹ starring Ọláníyì Àfọ̀njá Sanyẹ̀rì Ibrahim Chata Dojú Ògúnwọlá Bímbọ́ Ọ̀ṣì Osman Gbadebo Victoria Kọ́láwọlé Yẹmí Adéyẹmí Suara Adékọ́lá Tijani Kamilu Kọ̀ǹpó Àfíìsẹ́niọ́lá Oyekan Ẹlẹ́bùbọ̀n Yínká Láoyè and many nínú sinimá titun English. Lastly Are you guilty or not guilty? Yes, I am. Arrest him. Ah, ese ṣeun gan. <laughs> Ẹ ṣeun o, èyí náà ní orógun ẹjọ́ o. Ẹni rí wàhálà o. Ẹni rárá kò bá ọmọ yín ò ní sẹ́wọ̀n. Ẹ gbọ́. Ẹgbẹ́ ilé! Ẹ gbọ́ kí wà! Yíwọ! Kọ́ pẹ́, mo jẹ́ three hundred years, mo jẹ́ three fifty, kọ́ pẹ́ láyé, kò de dé tọ̀ lọ́wọ́ o mo fẹ́ pẹ́ bí ewé gúrú mọ̀. à ń jẹ́dọ̀ ẹ̀gọ́. pé kí ni bàbá. gbélé ègún. Ah, bàbá lẹ́yìn ti kú. sórí ẹni tó mú wáyé tẹ́ ẹ̀ bá kulẹ̀ wá bí tàbẹ́ ẹ wá bí ọdún márùn-ún péré ló kù lò láyé. yẹ́ẹ̀ five years. bẹ́ẹ̀ni. ọdún márùn-ún. iṣẹ́ wo màá máa ṣe ìmọ̀ pàtí níṣẹ́ mi. ọdún márùn-ún ló kù fún mi ah! ọdún mẹ́ta ìbọn bá wà ṣe lọ. owó ni. ọ̀rọ̀ owó kọ́ leléyìí gbogbo nǹkan kọ́ lówó. Ah! ọ̀gá ọ̀gá eh? ẹ wá ra mọ́tò náà kí n wá àwọn mọ́tò kẹ. mi ò lè wá mọ́tò kẹ. mi ni. gbadé. mo ṣe dúpọ̀ bí olùmọ̀ ti dà ẹni mi lára. gbadé ọmọ sọ ọmọ sọ káyọ̀ ní mọ́tò. ìnira ìpọ̀ jù. ẹ gbà gbà mí gbadé ẹ kò bí ṣe fún mi bí ṣe fún mi láti ṣe pé wọ́n fi òkété. èmi ò ṣe wàìdí àwọn wọ́n ṣe wọ̀wọ̀ ní ọ̀wọ̀. ọ̀gá ọ̀gá máa bá ṣìkẹ́mi lájọṣepọ̀. ó ti ẹ̀ dá. ìkọlà àkọ́kọ́ nìyẹn. tí mi ò bọ́ wá pẹ́ kó sọ pé ọmọ àlè ni mí. ọ̀gá ǹjẹ́ ẹ lè yọ̀ǹda fún mi kí n bá ìyàwó yín lájọṣepọ̀ fún ọjọ́ méjì. o ní. ẹ gbọ́ mi ń gbọ́ dára mo ní ǹjẹ́ ẹ lè gbà mí láàyè kí n bá ìyàwó lé yín ní àjọṣepọ̀ fún ọjọ́ méjì which is forty eight hours. ọjà wèrè. Ah! kémi ó fọ́n yàwó mi fún ọjọ́ méjì àṣewèrè ni ọ́ ọkàn tí màbùkì jẹ. táwọn bá kéré àwọn ajẹni táwọn bá dàgbà tán àwọn àgùntẹ a gbọ́dọ̀ bá kérékéré méjì lóṣù fẹ máa sáàgùn máa jáàgùn máa lóògùn máa dán ọgùn wò. ìyàbọ̀ boy sẹ́yìn lẹ kó kẹsẹ́ yìí mọ́tò ní àbí báwo. wo mọ́mí mo bọ́ ìkọ̀ kankan èmi mo kó kẹsẹ́ yìí mọ́tò ẹ̀. òun mú lórí burúkú nu lémi yẹn náà ni. kí ló ti ṣe. ṣé ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní tírẹ́tì mi nílé o. ọ̀tá mi ò ní yà. ọ̀rọ̀ rẹ̀ ní kò lẹ́. ọ̀rọ̀ rẹ̀ ní kò lẹ́. àwọn máa rí báyìí rí báyìí rí báyìí. àwọn máa rí báyìí. tọ́wọ́ tẹ̀lé tọ́kùnrin ọba ṣe tó bá kù díẹ̀ káàtó ó jẹ̀bi ni o ó jàre ni wọ́n yìí fáìtì fún ná. ṣé mo ti mo rí sá ṣé ni mo bọ́ ọmọ orí kú. àbí àgbẹ̀yìn ọmọ òṣèlú tètè àti ìrìnàjò ọkọ mi mú mọ́bẹ̀. òwe àwọn àgbà tó máa ń sọ wípé ìbànújẹ́ ẹnìkan òun ni dùnú ẹnìkan. ṣé gbogbo rubbish tẹ̀ sọ yìí sórí mi. wọ́n ní mo dúró jù ní ká ní nǹkan tó lọ́wọ́ mi tètè máa sọ pé àánú mi ò ló la ẹ̀wọ̀n you wait me and no wait and they craze àwọn ọ̀dà ẹ̀. ẹ má yìnbọn fún wọn sí yọ àmọ́ tó bá jẹ́wọ́ láti ìsìn títí di àárọ̀ ọ̀la tó bá di twelve o'clock ní ọ̀sán ọ̀la ẹ pa wọ́n dànù. ọ̀rọ̀ tọ́ba sí ní sójà abẹ́rẹ́ tí wọ́n máa fún wọn ní ọmọ tí ń ṣe bí ẹni pé bóyá àbíyá ọ̀rọ̀ ọlọ́run wà lẹ́yìn àwọn. àní o ó ṣe bẹ̀rẹ̀ ní o torí pé o ti pé ṣoṣo o sì rí ṣoṣo báyìí o. ẹranko mẹ́ta fẹ́ wọ̀ àjà wọ́n fẹ́ sọ̀kò síbì kan alákọ̀ọ́kọ́ ń bẹ erin ẹlẹ́ẹ̀kejì ọ̀bọ ẹlẹ́ẹ̀kẹta ọ̀wàwà ṣé ìwọ̀n mọ̀ pé ibi tí òkúta yín bá balẹ̀ sí ṣé wọn pé wàhálà ńlá ni. kí ló ṣe. Oh. <sighs> ráyè mi ṣàṣe ẹ̀dẹ́wò mi rọ. láàrin ọjọ́ mẹ́ta lẹ́wọ̀n ìyàwó kú ọmọ kú. ṣé wo ò rí pé against the law of the Federal Republic kí ẹ̀dẹ́ sọ pé òun fẹ́ gba ẹ̀mí ara ẹ̀? ìlú tí ò bá sí òfin ẹ̀ṣẹ̀ òsì òfin wa ò fààyè gbà á. It's against the law. mo rò pé ẹ̀mí mi o kò wù mí mọ́ mo fẹ́ gbà mo fẹ́ pa kí n ti ń bẹ̀. àṣé football fi ń ṣẹ̀ǹtà yẹn àṣé fi ń di sí aráàlú ni irọ́ ni nǹkan ló ń ṣe ń bẹ̀. igbó igbó igbó òun lẹ̀ mú ń bẹ̀. ta fẹ́ pa fẹ́ni tí kò kópa yà ẹ tìlú ẹ̀wọ̀n ó ti yẹ ṣàìmọ̀dé dídí ọdún mẹ́wàá. mo fẹ́ kó mọ̀ pé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé àkọsílẹ̀ ni o. àwọ̀tí. àkọsílẹ̀ ni. àkọsílẹ̀ wọn ṣe kọ́ fẹ́ yìí.